ويدعى به ويدعوه أسبابا Amen. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أن بلغتنا شهر رمضان تقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وأحسن لنا الختام اللهم اجبر كسرنا على فراقنا شهرنا واعد علينا أعواما عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من اتقائك من النار وجعلنا فيه من المقبولين إلى الفائزين رب العالمين اللهم اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مثنين بها عليك قابلين لها وأتممها وعلينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وأبكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي معيانا وفي مماتنا وفي آمالنا وفي أسناتنا ونسألك درجات العلا في الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واغلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان له من سليمان إنه من سليمان إنه ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون ìsàkúlò lèlmọ́mìnì na aláyákídíàkùn ayùmídàkùn rọ́pùkùn bísàlá tàbí àlàáfin mìnàlìmàlá ìbátìmọ́ zàlín فلا إن تصبروا وتتقوا وياتوكم من فورهم هذا وياتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم الحمد لله رب العالمين بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم nínú nìkí sááàlì àkàrò bá ní ìlànà ìtàhálà bìtìlá wá sí ní wákàkà sùpá ní alifásì ní wákàáfù sọ̀rọ̀ ní màhání ì fàyè náà ní ní àfúlá ní àtàkà ọmọ máa fi láti ní kẹrẹ́ àti afúnalùmínà ní mọ́dé. وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وحد وألف منها وحد anụpụrire akụtụatụ wa ụnụ arụbuịbanụwa ụụanụ gbaha tụliatụli nanụ wa amụ ban atụ batụre ọwadụ ahụ gbate atụwatetụ na nahị ọụrụa imena ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقولوا للمؤمنين ألن يكفيكم ربكم àrínrìnrìn ìjàkùn rọ́bùkún bísàlá sàkè aláàfin nínú ìmọ̀lá ìtàkùn wọ́n sọ ní bàlá ìńtàsíbìrú wàtàtàkù wàyàtúkùn min fọ́ọ̀rì بخمسة آلاف من الملائكة مساومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما نصر إلا من عند الله عزيز الحكيم ìyá títà na fàrùn mínà làdínà káfàrú àwọn ìyá títà fún àyà ń kọ́lé bó háàhìhì lẹ́sà láta mínà ní àmú

bíyà ọ̀nà kálímù àánú àyàdọ̀ àṣùbù àyàmú sí káàkiri wá sí káàkiri wáyà lè kàfé káàkiri àlá kọ́bùlà wà yóò ayò bá dà ó àlá mi sí wọn. Ẹlúmọ̀ kàmáyá. dúpẹ́ lọ́dọ̀ rẹ o àánú rẹ ló fi ń kó wá jọ o ló sì ní àti aká o gbogbo ohun tí ẹnìkan tó bá ń ṣe tí ń ṣe é ṣe ọlọ́run ní í ṣe o lójú òun yẹ lẹ́nu tó wà lọ sí ló ṣe bẹ́ẹ̀ nínú wa lónìí lọ́dà lónìí mẹ́tàlá ìyá àkọ́kọ́ a ti bọ́ sí ìlà kejì gbẹ́kejì àti múnú ẹ̀ àti kọjá ìdá mẹ́ta sẹ́yìn ẹnu mọ́sọ̀kùnrin náà ọlọ́run bí a yọrí ẹ̀ láyé lẹ́yìn náà tá a tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún anabi muhammad ẹni ọlọ́run ti fẹ́ ìkẹ́ àti àlàáfíà àrùn sí gbogbo ayé ìfẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá àtàwọn sàábà lẹ́yìn wá àgbà náà àwọn àfáà wa tí wọ́n ní orípa yìí àwọn náà lè kọ̀ ní láti ṣe ábẹ́lùbá sí muhammad náà bá ní kẹ́ wọn wọ́n lè dáríjì wọn ọwọ́ kan ò ṣeé pàtẹ́wọ́ o. ọlọ́run nìkan ló lè dá nǹkan ṣe o òṣèré tó tún lè dá nǹkan ṣe máa fọ Ọgbọ gbogbo àwọn tó lọ ń kó sí wọn tí sí tó yọrí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti àwọn náà ti wà lọ́dọ̀ náà gbogbo wà ní orílẹ̀ ayé lónìí ọ̀rọ̀ ìgbìyànjú tí òjíṣẹ́ ńlá Muhammad tó fẹ́ fi tó wa létí lónìí ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́ ọ ọlọ́run ló ṣe wá lẹ́ni tí ó ṣòwò tí ò ní béèrè o ó jẹ́ kéṣù ó jẹ́ kó kó èrè wa lọ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì ní gbogbo ọ̀rọ̀ ànájì ní pàtàkì sí ìlà. ó jẹ́ àkíyèsí fún gbogbo wa tí à ń gbà àwọn ẹnu báyìí lọ́kùnrin lóbìnrin lágbàáyé. Ànábì ayé ní Mẹ́ríkà àtàlà máa bá. ọ ń gbà wá níyànjú. Ó ní ẹni tó bá já sí wípé èdè àìyedè ń pè ní tí bá ń bẹ láàrin rẹ̀ sí ọmọ ìyá rẹ̀. Ànábì ní kó ya dìde fún ọlọ́ba. Sọ́ọ̀n gbọ́ bàbá. Ìwọ̀n bẹ́rẹ̀ pé ìjà rí ẹ̀mí ò ní parí. Ẹ̀mí àparí tẹ̀. Kíni ò ní parí ń bẹ̀ kílẹ̀ ìjà sí i. Lọ́wọ́ ayé ìlú ẹ̀mí. Dídé fún kọ́ra lọ́ba arábìnrin lọ sọ lámà sí yóò jọ lójú pé wọn ò sára bẹ́ẹ̀ gbogbo ti wà nù bí a sọ lámà síra wa. Hmm. kí ẹnìkan kó ní ẹ̀mí ìforíjì ẹnìkejì ẹnìkejì náà lẹ́mí ìforíjì fún ẹnìkejì. لعل الله تعالى أن يسامح الجميع. bóyá fi ńlá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn ọlọ́wọ́ yóò wo àánú ẹ̀ yóò ń wọn. mo sọ bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn ló kù. ọwọ́ èèyàn ò lè tẹ ìfẹ́ o àfikọ́ kọ́kọ́ rí ìdáríjì. gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń jà kí ìpàdé ayé ìsáyé yìí náà ẹni ò ní parí lórí nǹkan ayé àwọn àwọn àwọn tí wọ́n ní lákọ̀ọ́kọ́ àwọn dà kí ló bá ní ní ìsìn ìdẹ́yìn òní mẹ́rin ọlọ́run ló ń jẹ́ àdàdàkúdà tó làbọ̀ ọ̀dàdàkúdà ọba yàn wájú àbí nítorí náà ẹ parí ń bẹ láàrin ara yín wọ́n ń ọmọ àwùsá ọmọ àwùsá àwọn ènìyàn kó ìfojú kanra wọn ẹ parí ẹ ilé ti jèrè àwẹ o. ẹni tó bá lè ṣàmójúpò tó ṣàtúnṣe owó ọ̀yà rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti gbà kò sì sí ní tó tó owó ọ̀yà sọ fún yìí. ọlọ́run bá rajà lọ́sàn-án ọ̀gá owó tí ọ̀wọ́ asan làjẹ́ náà ẹ dákun ẹ méjì àbára wa ìyẹn òjì má bá a jẹ́ mùsùlùmí ẹ parí ẹ sálámù síra yín ẹ̀gbọ́n àbúrò ọmọ bàbá kan náà ìdílé kan náà ilẹ̀ tẹ kúkú ń jà sí ọlọ́run lónìí ọlọ́run lọ́mọ lọ́mọ kẹrin àwọn tilẹ̀ ti gbé nìyí mo sì jẹ wọ́n mo sì dáfẹ́ dúró ilẹ̀ ọ̀dáfẹ́ dúró afá oníwàásù ó ní pàmò olùdí sọ̀fúra léhùn náà. ọ̀la ìdílé kò sàbàyé. ọ̀la ìkíni mò ń sàbàyé. ọ̀la ìkíni mò ń sàbàyé. pàmò olùdí sọ̀fúra léhùn náà. ile taa a wà lórí ẹ̀ lónìí òun náà ní ọkọ tó gbé gbogbo àwọn ẹni ìṣáájú lọ ọlọ́run ò tí ì pààrọ̀ lẹ̀ yí owó yóò ti dá o ìdíjú tó kó tó yí padà ẹ wá wojú ọlọ́run ti dálẹ̀ sílẹ̀ tí ń jẹ gbogbo ẹ̀dá ilẹ̀ náà ní jẹ wọ́n. ọgbọ́n wá

kò sí ẹni tí ilẹ̀ ọ̀tí tí yóò jẹun ẹ parí ẹ o bàbá tẹ̀ ń jẹ́ àsílẹ̀ ẹ ronú ìbẹ̀lẹ̀ bá ìbẹ̀lẹ̀ fi sí ẹ mẹ́jọ òdí lọ́wọ́ àlìkámà èrè ń ju táyé lọ ẹ jẹ́ àtúntẹ̀síwájú. nínú ọ̀rọ̀ kódà nínú ọ̀rọ̀ yìí wọ́n á sì tọ́ka sí. Si, abdullahi ọmọ abbasu pé ọlọ́run ọnọdụ ní lọ́rùn sí ọlọ́wọ́ nínú àgbàwọ́ rẹ̀. ó lọ́wọ́ sọ fún wa ó gbọ́ wá di ọjọ́ fẹ́lẹ́ ń kó ọkọ̀ ogun wa jọ ọ̀dọ̀ náà nígbà láti mọ̀ pé ikú òdodo kan ni tí gbogbo ẹni tí járó já. gbogbo ohun tí bá tún ṣàṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà ẹ̀jẹ̀ àgbà tí yóò ṣẹlẹ̀ ọlọ́run ọ wà níjọ́ tó bá kó gbogbo wa àtàrà wájú àtẹ̀wẹ̀ ẹ̀yìn. àwọn akéde ọlọ́run ọ wà máa ẹ dákun gbogbo oníṣẹ́ wà nídùúró ẹni tó bá ní ẹ̀sùn ìgbà lọ́dọ̀ ọlọ́run ó dìde o ẹni tó lọ́n bá jẹ́ ń gbèsè kó dìde o ọmọ wọ́n tún kéde bẹ́ẹ̀ ni ohun tí wọ́n bá sì sọ níjọ́ àlùkè àmà gbogbo ayé ní ọ̀gbọ̀ ah, yóò mọ̀ tó mú làṣà ara rẹ̀ lọ́yẹ̀ wà yí kọ̀kọ̀ láyé o. ọ̀pọ̀lọ ayé owó gbèsè gbé ìkọ̀kọ̀ ní o ẹlòmíì ó lè ó lè jẹ́ àdánwò kan ní àdúgbò kan tàbí nínú ìlú kan bóyá ṣàṣemáṣe bóyá jalè ní ní èlù dáadáa lọ́ba sì padà lọ ilé lọ́ba lọ mẹ́wù lọ́ba bọ́ ọ́nà ọba kọjú mi ọkọ̀ ní sádùúgbò yẹn ẹ máa ń wọlé ẹ ló wọlé bẹ́ẹ̀ ni bíbélì ti ń bọ̀ ojú ti ojú ti kankan nípa aṣọ tó ṣe. ẹnu àwọn tó wà ń náà ni wọ́n rí ayé báyé gbẹ̀gbẹ̀ tó ìkọ̀rọ̀ lọ́lọ́kù wọ́n ti jẹ́ àìkàmọ́ ní kedere ọ̀rọ̀ tí wọ́n bá sọ gbogbo ayé ní ìkéde sí ọlọ́run ní káwọn èèyàn gà yìí ọlọ́run sọ fún ọmọ kéde pé níyàkùn ló ní ájúrù wà lálẹ́ àì gbogbo ẹni tó bá ní ẹ̀sọ́ ń gbà lọ́dọ̀ ọlọ́run ti dé ọlọ́run pè ní ó. bọ̀dá yọ̀ fún àwọn èèyàn máa wọra ní lọ́dọ̀ wọ́n wọra wọn. ليصلها يقولها ليصلها كلها للناس àwọn ọmọ ha kàtọ́ ha ti ṣe ẹnìkan kan àwọn ẹni wọ́n wà àwọn èèyàn ọwọ́ wa ìwọ ni wọ́n ń pè ìwọ ni wọ́n ń pè wọ́n lọ́lọ́ ní ẹ̀sán kan gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sán wa kí ló ń ṣe wọ́n wà sọ fún un pé lìyàkùnmọ̀lẹ̀ ha àmì náà. ìyẹjú àwọn tí máa ṣẹ̀bẹ̀ fún ẹni ọ̀sẹ̀ tí gbẹ̀bìnú ni àwọn tí wọ́n jẹ́ kí ìjà ọ parí àwọn ni a fún nàánú ìnáṣì àwọn ọlọ́run tó ń yá ìjàmọ̀ èyí tí wọ́n takú pé ẹ̀ nípa ilé ẹ̀wọ̀n àyọ́lẹ̀ ní àtúmọ̀ ọba lè gbé àrọ́mọdé wọn àwọn òun ọ̀sọ̀ fún wa máa pa àkíra wọn mọ́ àwọn ọmọ sọ pé kíbi lóye kan fèrè bẹ́ẹ̀ ni bìlàjì ó sì kan fèrè ìṣòro áfíìlù ní ọ̀sán ìwọ lọ́wọ́ ń lọ bí tó ti rí pé bìlà yóò kan fèrè. àní ẹ parí ìjà ẹ parí ìjà lẹ́yìn ìjà agboolé ẹ parí ẹ̀. àdúgbò fàdúgbò ẹ parí ẹ ẹ̀yin mọ̀lẹ́bí ẹ méjì ọtọwọ́ yín bàjẹ́ ọ̀rọ̀ náà ló ń gbọ́ yóò. tó nígbà wọn ò lẹ́sẹ̀ bá wá wo ilé àwọn èèyàn káàkiri àwọn tí ó dìde wo tó nǹkan ó ṣòro ṣe ó gbìyànjú sẹ́ni kó kó ẹni tó ṣe ọ̀pọ̀ ọmọ ẹni ọjà dị kò pé rárá ẹjọ́ máa lọ ẹni ẹgbẹ́ pé òun wò tẹ́lẹ̀ jẹun pé kó bọ́ sínú ìtàkùnfẹ́ rẹ ló sì bọ̀ ọbẹ̀ tó ní ẹgbẹ́ kan à ẹgbẹ́ ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ ń tú lẹ́sẹ̀ rẹ bẹ́ẹ̀ ló ti ṣe ọ́ iṣẹ́ ọlọ́run ṣe aláǹfààní o. ò ní pàdé oríire yìí o tó ṣe sùúrù kódà àwọn ẹnìkan ò ní pàdé rẹ̀ àtàwọn tí ó jèrè èrò tọ́pọ̀ ní pé ìmọ̀ lọ́wọ́ dìde ọlọ́run pèsè àwọn ẹrú mi ìyọ́yá ẹni kan wọ́n máa lọ inú ilé ìfẹ́ wọn lọ àmọ̀ ilé ìfẹ́ ìgbẹ́rin mi ọlọ́run ṣe wá ní ẹni tí ó lè nínú o ẹjẹ́ rántí ìjọ ń bá ń o á gbébi nínú o náà ń dákun má jẹ́ ọba o tó bá kù síbẹ̀ fún yàn mùsùlùmí wọn ní wọn gbọ́dọ̀ yan odi kọjá mẹ́ta ẹni ọba kú nínú wọn gbogbo ọlọ́run ọjà lù láyà ọ̀dọ́wọ́ wa o àǹfààní yìí òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ sọ́lá ló ṣe wá ní orin náà kí àtọ̀là máa bá nàbí o. a wà bọ́ sínú ọ̀rọ̀ ọlọ́run báyìí. alukóraánù bọ́lọ́run tó ń ṣe ọlọ́run pẹ̀lú ọ̀sà kíndù ní kúrẹ́ àánú sáńdì aláǹdì náà ti lè dá àdúgbò ìjọba ìgbà ọ̀nàmọ́gbàdá. aláǹsà kíndù ní kúrẹ́ àánú sáńdì aláǹdì náà ti lè dá àdúgbò ìjọba ìgbà ọ̀nàmọ́gbàdá. wọ́n yọ ọlọ́run. ọlọ́run ọba kásí gbogbo ayé tó ti bá gbogbo ayé sọ̀rọ̀ òun ni Quran kò síbi tí ò dé o èdè tá a fi ń yìí lọ yàtọ̀ èdè kan ṣoṣo lọ́lọ́run ti sọ kalẹ̀ olèdè lárúbáwá nígbà fẹ́ na èdè yàtọ̀ wa iṣẹ́ ìyanu ọlọ́run náà ni àwọn àwa tí ò ah, agbára ń bẹ agbára ń bẹ fọlọ́run ìgbàpọ̀ ìjà bẹ̀rù ọlọ́run o. báwo àwọn gbọ́ ọ̀rọ̀ náà lọ sí ìlà. àwọn olùkọ́ láàyè ìgbà ìṣúná ẹ̀fọ́ ní ọ̀rọ̀ ní ọba tí máa ran ẹni ọba dúró tì á máa ràn lọ́wọ́ ẹni ọba tẹ́wọ́ sọ́nà kì í jẹ́ kọ́ka ọwọ́ ẹ̀ lóko ẹni ọba bọ́lọ̀ ń dúró ọlọ́run ìdúró kì í ṣubú àti bọ́lọ̀ ń dúró nìkan ló ṣòro ọlọ́run wá ń fún wa. olúwa ní pàápàá. ọlọ́run ọba ti ràn yín ṣe ọ̀ràn yín lọ́wọ́ ní ogun bádàlì. ọlọ́run nígbà tẹ wà ní aláìlera tẹ tó nǹkan. Ọlọ́run ẹ páyọ̀ ọlọ́run. Ẹ páyọ̀ ọlọ́run. káàní bá àjẹni tí ó dùpẹ́ fún un. Ìjọ. Ìṣà fún mi. Ìṣà fún mi ní ìdílé àlàyé yẹ́nì bí àkùnmọ̀ aláìrò ìta fún wọn kò kọ́ gbígbà lábàbí àlàáfin nínú ìlú aláàlè tàbí ọ̀sán balẹ̀. Olúwa ní nígbà tí ìrìn àná mi sọ fún àwọn amúnimú òdodo. wípé tẹ́sí wá ṣe pé ọba yín ti tóní nípa pé ọ ràn yín lọ́wọ́ ọba yín ràn yín lọ́wọ́ àwọn tó fi ràn yín lọ́wọ́ ní ẹgbẹ̀rún mẹ́ta nínú àwọn mọ̀lẹ́kà wọ́n ń sọ kalẹ̀ lójú ogun náà. Bàbá ẹ̀rọ àṣùwọ̀n bàbá kàwọ́. Wọ́n wá ní bẹ́ẹ̀ ni bọ́rọ̀ tí nínú bí àlẹ́ mi sọ fún àwọn múnìyàn. wípé tẹ́ ẹ bá lè ṣe àtẹ̀mọ́ra náà ní sùúrù ẹ̀ sì páyọ ọlọ́run. Bọ̀dá tó kọ́ni wà nínú ara. Kódà tí wọ́n bá tún wá bá yín ní kíákíá táwọn kòkò yìí bá tún yọ wá tí wọ́n tún wá bá yín ní kíákíá tí wọ́n tún wá pọ̀ sí ju bí wọ́n ṣe wà lọ. يمكنكم ربكم بغلبة عذاب من الملائكة وتنقلون ọba yóò tún ràn yín lọ́wọ́ àwọn mẹ̀lẹ́kà náà wọ́n tún wá di ẹgbẹ̀rún márùn-ún ní àwọn mẹ̀lẹ́kà ìṣọ́wò ìlérí náà tí wọ́n ṣe àmì sórí. wọ́n ló ń náà ọ̀nà fún wọ́n wá ní wọn ò ṣàdédé sọ ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́kà tọ́pọ̀ tó báyìí kalẹ̀ láti jago láti báyìí jago bí òun ṣe pé kó lè ba àjẹ́dùn ló fún yín. wáyé ń yà kúrò kò àti pé kí ọkàn ni ó lè fàyàbalẹ̀ sí àdéhùn tó ń ṣe. jẹ́ àròsẹ́ nìkan o àtọ̀dọ̀ ọlọ́run ọba tó tóbi ọba ọ̀jọ̀gbọ́n. ọlọ́run ń bọ́ mi ṣe wà ní pé wọ́n ò lè bá wọ́n ò lè dé ìdí àwọn kan àwọn àjọ kan nínú àwọn káàkiri wọ́n ò lè jẹ wọn nídìí. tàbí kó wọn ọlọ́run dojú wọn bolẹ̀. Wọ́n wá padà lẹ́nu tó pọwọ́ kò lẹ́nu tó jèrè. Olúwa ní kò sí nǹkan kan tọ́kan ìrẹ́ ànájú o nínú àṣẹ àṣẹ kankan ọ̀kan lórí àwọn èèyàn yìí. ọlọ́run lè gbà túbà wọn tó bá fẹ́ ó sì lè jẹ wọ́n níyà tó bá fẹ́. ọlọ́run pé pé alábòsí ni wọ́n. olùwà ni tòun ọlọ́run ọba ní í ṣe gbogbo nǹkan tí ń bẹ ní sánmà àtìlẹ̀. a máa forí ẹ̀sẹ̀ jẹ ẹni ọba fẹ́ a sì máa jẹ ẹni ọba fẹ́ ẹni ọba wù a máa jẹ níyà náà máa jẹ wáyé ọ. ní ọba àtijọ́ ìyá adé mi báyìí ìyẹn wa ìyẹn àfáà wa. tí asọ́pá ń lọ ṣàfùsírù àwa fẹ́ bọ́ọ̀lù rẹ̀ o kánà wò ó. Tàhálà ó ìyá máa tààlà lóòrùn àfàrí ìgbàlè ará àdára láàárín òjì ènìyàn. Tàhálà ó ìyá máa. bọ́lá ń bá ọmọ rẹ bá wa sọ yìí wọ́n fẹ́ sọ fún wa nípa ogun bádàrí ah, náà bá lè pé òjìṣẹ́ lágbọ́n náà ah, àwọn mùsùlùmí àwọn mùsùlùmí jẹ́ ń ṣáájú àjọ àtọ́sí wọn o àwa ń ti wa àwọn bàbá onígbà tí ọbẹ̀ tútù òun náà ń bù lá. lọ́lọ́run láìlá ayélujára muhammadu rasulullah àtàsálá tí àwa ń wọ́ọ́rọ́wọ́ yìí kò ṣeé rí báyìí níṣáájú ẹni ọba wi tó mu jẹ ọ̀pọ̀ ni ó wù tọ́lá pé òun délẹ̀ gan-an ṣe lọ bọ́lọ̀ táwọn tòun ti sáyàmù nílá ìlà ìlànà wọ́n ní kọ́mọ́ ṣe é rí inú aláwọ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́ wọn mùsùlùmí wọn fi ẹ̀mí wọn lẹ̀ ogun gbọ́dọ̀ ìlú ọlọ́run sọ fún àyè. ìjọba olóògùn bá lè ní kúrò. ó ní ń pè ní ogun gbọ́dọ̀rì nílá. ẹ wá wo. ní káwọn sàmì àwọn sàmì ṣe jẹ́ gbìyànjú lé ní ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ramadan nígbà tí ìjìra di ọdún kejì ọdún kejì bákan náà dé nígbà mẹ́rin dé mẹ́dínà ọdún kejì tó dé mẹ́dínà ọ̀nà ọmọ bá dàrú ṣẹlẹ̀ làwọn kò sí

ọ̀nà mẹ́tàlá ni wọ́n ti sí lọ́wọ́ kọ́kọ́ mọ ọ̀nà mẹ́tàlá ọ̀nà kọ́kẹ́lẹ́ nù. báàrí náà níjọ́ míì ó lè jẹ́ mùsáàjì wọ́n pé mọ́ọ̀nà mùsáàjì ni wọ́n fà ìyá ọlọ́run sọ pé sábà láàá ìlú ìlú. sábà náà bìlú ìlú bí ibẹ̀ yẹn mọ́nà mọ́sídàdì àṣé aṣáàbà náà wúrà ọlọ́run ní mọ́nà ẹ̀wọ̀n náà tọ́wọ́ àfọ̀gbọ́n tọ́wọ́ wá

níbi ọlọ́run sọ oṣù mẹ́fà ọkọ̀ náà ló lè lójú agbani kí n lọ rárá rárá gbogbo ayé. ó gun ọkọ̀ náà rọ̀kídà yóò hùwà máa ń ná àwọn lè á sí rí nínú ìrọ̀jà nígbà ọ̀sùn rọ́jà ló di mẹ́wàá gééré ọkọ̀ náà sí ọlọ́run bọ́ọ̀nẹ́ mú gbogbo àwọn nǹkan méjì méjì bọ́ọ̀nẹ́ nínú lọ́nu ọ̀kọ́ lórí kàbù sí a. ìlà ìmọ̀jìrì a wà lóòótá ìlà ìmọ̀jìrì ọ̀nà lọ bí òkè ṣùgbọ́n ìjọba wa fẹ́ sọ̀kalẹ̀ ó wá sọ̀kalẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù níbi wá jẹ́ pé oṣù ojú ọkọ̀ ní ọjọ́ kẹwàá oṣù rọ́jàbù ó sọ̀kalẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù muharram tá osu ní oṣù káyókáyó wọ́n á dé oṣù mẹ́fà nígbà náà ọlọ́run wá fẹ́ kí pé ọkọ̀ àbọ̀ ọlọ́run ní wà ọlọ́run ní bí bàbá ti jẹ́ ọ̀nà mẹ́tàlá ló sì dúró pé eléyìí ẹ̀kọ́ kìíní ni. olùwàníwàní náà ibi tí sọ̀kalẹ̀ bí sàlámì náà ní àlàáfíà wa bí ti bẹ̀rẹ̀ mùsùlùmí kí wo àlàáfíà àti akíọ yìí wọ́n sá máa bọ̀ gbé mi o kọ́ mọ̀ fún ìrọ́jẹ́ o. Ìtú máa mú sáábà rẹ̀. Ẹ káfí tó bá wọn. Ẹni tó wá tún fẹ́ mà sí. Ọlọ́wọ́ síra. Àwa fẹ́ padà síbẹ̀ ẹnu bí olúwa ní. kọ́làbọ̀ ilẹ̀ fọ́ra tó lọ́rùn láàrùn dìgbàdìrí ẹni bí lọ ṣàlàyé bí ẹ̀yẹ Ma máa na bí tíbi sọ̀rọ̀ sí yà ni àṣewọ́ lọ́bọ́ dínà sọ̀rọ̀ fún mi lọ sí ọlọ́run rẹ̀ ṣe lójú ọgbọ́n yìí ní òbẹ́rẹ́ náà kátà wà ní wà láàrin àti màdínà ọlọ́nìjọ́ náà wàá tó máa ṣùlà tó ẹ̀sùn wà ní ẹni ẹni yẹpẹlẹ lókè lásìlẹ̀ àdáàdì wá ṣùláàrì òǹkà ń kéré ní ohun ìjà lọ́dọ̀ àwọn mùsùlùmí àti mẹ́tàlá wọ́n sì ní ẹyọ ìdá méjì ìdá náà sì ní ohun àjẹkẹ́lé ìdá méjì àwọn kẹfẹ́ rí àwọn sì jẹ́ álí fún ẹgbẹ̀rún ni wọ́n o ẹgbẹ̀rún wọ́n tún wá ní wọ́n tún lé tó pọ̀ wọ́n sì ní nǹkan ìjà kódà àwọn mùsùlùmí ẹ̀sìn ẹ̀sìn kan péré ni wọ́n ní jọ́nà lọ. àwọn àwọn káàpìlì ìmọ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún kankan ẹ̀sìn tí wọ́n tún tí wọ́n tún lè gò ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta. nǹkan ìjà bẹ́ẹ̀ sọ́pọ̀ ah! ọjọ́ ńlá ni ọjọ́ ogun bọ́dà yìí ó. Ah, olúwa ni wàá tún máa fìlà tó ogun bádàrí ẹ̀yin mùsùlùmí ẹ rántí ẹ kéré nílé, ẹ tún kéré ní nǹkan ìjà àtàkùn ńlá ẹ ọlọ́wọ́ fún ẹ lè bá a fún ìsúta tó lò abọ́ńdà sírù wọ́n ní síyà onísọ̀rọ̀ síyà ni ìná sírù fún nígbà akọ́lọ̀ wọn rẹ̀ sí. Ṣàkóso onílé mọ́ọ̀mì ni mà ìgbà sílẹ̀ ọ̀nàmì sọ fún àwọn mọ́ọ̀mì ni tó wà dídù múmọ́ táwọn bá wọn ṣàdéhùn tàbí ní máa lẹ́yìn tó ń fi wọ́n láyà balẹ̀. Àjọ ńlá lọ́jọ́ bá bẹ̀rẹ̀.

ẹnu àwọn tó gbà fún ọ lórí ilẹ̀ náà rèé wọn jù báyìí lọ o tó o bá fi yọ̀ǹda tí wọ́n bá parẹ́ yóò kù sọ́wọ́ ẹ̀ bóyá tí ó tún ṣe aláwọ̀ àtúbárí lórí ilẹ̀ mọ́ wọ́n ti fẹ́ pòórá ọgọ́rùn-ún mẹ́ta nínú ẹgbẹ̀rún èèyàn àwọn tẹ̀lé ni wọ́n sọ̀bàdì ìdà tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀pọ̀ ẹ̀sùn tí wọ́n fi ń jà ọ̀pọ̀ wọ́n mú mi ní kò tó nǹkan. Ah. Gbọ̀nẹ́ni tó wo báwọn ṣe bọ́ ṣe pọ̀. tí wọ́n pọ̀ rẹ́gbẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n tí wọ́n sọ̀rọ̀ àwọn mọ́mì ni yóò ṣe mọ́. ni ti A. onye na ojuturu ụlọ nwayọ ọlọ́run o mo bẹ̀ ọ́ ni àdéhùn tó bá mi ṣe pé wọ́n jẹjà mo retí ah. ọ. ọ̀gbá kiri nǹkan lọ́pọ̀ yẹn àwọn olóyìn ni bọ́ sójú ogun àmọ́ mi ń pe ọlọ́run ń pe ọlọ́run máa ń gbàgbọ́ ọlọ́run ó gbàdúrà bí. àmọ́ mi kọ́kọ́ ṣe jẹ́ ń tó òbí díẹ̀ níbi tí dàtí títí ń kọlu ra wọn wọ́n bá tó òde wọ́n bá tó mi ní ẹ̀mọ̀ tó òde wọ́n bá yọjú. àṣé òde tó parun àṣé àmì àmì ìjẹjà ni ẹ wá wò nǹkan ẹni tó ń tó òde lójú ogun. nígbà tí ó yọjú báyìí ẹ bá wa sọ fún àwọn àwọn tí ní wọn sọ náà. Ọlọ́run bá ní kí ẹgbẹ̀rún kan màlẹ́kà kí wọ́n sọ̀kalẹ̀. Àwọn ẹgbẹ̀rún kan yẹn ààrì nínú Suratul Anfal ayà kejìlá. Hmm. Ẹ bá ní ká. Bí ó bá sí kúrò nínú àádọ́ àwọn ẹ̀dá ń yé wọ̀lú ní ẹ̀sán

ẹgbẹ̀rún kan àwọn mọ̀lẹ́kà lórí bìtìrìnà tí ó sì lera wọn yóò bọ̀ inú àwọn ẹbí dùn lórí bìtìrìnà ẹgbẹ̀rún kan mọ̀lẹ́kà ó sì wọn àá gbọ́

àti fún àlàáfíà ọjà àdúrásí ẹ̀fẹ́. Kéde yìí ló ṣe pàtàkì o, ẹlẹ́dẹ̀ká sí ẹsẹ̀ kọjá òfin àwọn aláàbò. Ibi tí wọ́n bá ní káfà sí iná fún wa sí àbí wọ́n tó fẹ́ lè jẹ́ ẹgbẹ́ fún wa. Ọ̀la ọ̀rẹ́ ló ń ká kùtà lọ́wọ́ ara àwọn ọ̀sán. Ìkejì, ó ní ó ti di tuntun, ó ti jáde rẹ̀.

ìtàwọ̀ fọ́hùn wọ́n bá ìtàkùn Thank you lẹ́yìn tàbí nípa ilé ọ̀sẹ̀ náà ṣe àgbẹ̀ ìwé ìwọ̀n yóò fi ìdí ìwọ̀n ọ̀sẹ̀ náà. adúpẹ́ ohun tá a sì ń bá lọ náà ọ̀rọ̀ ogun ni ètò àjókòó sí iná ogun ni ó ní ajá ṣe ìgbọràn sí èkó nínú ìtújákẹ́yìn ọjẹjà nínú olùkẹ́kẹ́ èèyàn tẹ̀lé aláṣẹ lójú ogun. àìyàpá aláṣẹ ọlọ́run ọ̀jẹ̀ ká máa jẹjà o. báwa máa wo àlùkùránì lọ ọlọ́run tó ọmọ ràn wá lọ́wọ́. olúwa ní pálábọ́dún náà sára fún mọ́ ń ọlọ́run ọba ti rẹ̀ ń ṣe ní ojú ogun àbọ̀ ní lálàfo mọ́kàsí náà dín náà ní bábàrí wà gbogbo àwọn alálàájì ni wọ́n máa ń gbé wọn dúró ń bẹ̀ ní wọ́n bá ń ti sì ara wọ́n ṣàlàyé. Ah, ogun bádàrí ogun ńlá ni o ọlọ́run wá ní ìṣítà fún lu nínímọ́ọ̀nì nínà nígbà tí ànábì sọ fún àwọn mọ́ọ̀nì ní tó wà ìdùnnú tàbí nínà wọ́n gbà wọ́n ṣe àdéhùn lẹ́ni tí ń fi wọn lọ́kàn balẹ̀ àláyá ti fi àkóso tó sì wá ṣe fòtí tó níbi áyùn mi dàkún ìdíìnù fún rọ́bìtì pé ọlọ́run ọba yín kó tún ràn yín lọ́wọ́ nísàlẹ̀ ṣàtìyà la pẹ̀lú àwọn ẹgbẹ̀rún mẹ́ta nínú ẹni mẹ́ta ìtàkì ló ń ṣàlùmọ́ nínú àwọn mọ̀lẹ́kà náà ti ń sọ̀kalẹ̀. àwọn lásìrò ó ní lùtà kírísì pátàsì bíbí ó lọ lè ké ní kúkúrẹ́ ó sì lè ké ní òkú lágbára. mọ́ọ̀sì ní náà ó náà ó lè pé ìṣàlá sáàkì àlàáfíà nínú ẹni mẹ́ta ìtàkì ló ń ṣèlú tọ́wọ́ pé ń dàbò délé nígbà lákàtì àlà pé nínú nílé ààrẹ láti mú wọn ó ṣàlùyẹ. olúwa ní bàlẹ́ bẹ́ẹ̀ ni yàtí tí kúnú sáálíkà ó torí báyẹn ọ̀fin ní àǹfààní nínú sọ́ọ̀sì àǹfààní bá a kọ́ka ń dọ́là ń sọ ọ́nà ìlú bìí á àwọn mọ̀lẹ́kà. ẹgbẹ̀rún kan ẹni tó nídìí àwọn oúnjẹ náà ní ẹgbẹ̀rún kan òun náà ní ní káyílà ló nídìí àwọn torí gbogbo àwọn ọ̀gá ọ̀gá lọ́wọ́ ni wọ́n sọ̀kalẹ̀ jẹ́ náà ẹgbẹ̀rún kan ní ní káyílà kọ́kọ́ kọ́kọ́ nídìí àwọn náà tó yá ọlọ́run ìwọ̀ ìṣọ̀rá sí ni ó wọn náà tó nídìí àwọn ẹgbẹ̀rún méjì. nínú mọ̀lẹ́kà tí wọ́n tún tẹ̀lé ọ ẹ máa lọ ọ̀dọ̀ ẹgbẹ̀rún mẹ́ta ọlọ tún yọ ọlọ́run ọ̀jìnlẹ̀ ní lọ́yà wọn náà tún ó ló sọ ẹgbẹ̀rún méjì kalẹ̀ wọ́n á jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta. rani bàdá bẹ́ẹ̀ ni yàtì tí tó máa ń èyí tá a wí ìsìn àǹfààní á ní pé àti bí ẹgbẹ̀rún kan tó lọ ń sọ̀kalẹ̀ nínú sọ́fìlì àǹfààní ìyá náà wà mọ́dà fún awàlà àbíhá àwọn ẹgbẹ̀rún kan lọ́wọ́ kọ́ sọ̀kalẹ̀ súnmọ̀ sọ́ra tìsàlẹ̀ asátà ń bọ̀ ya ó tún sọ ẹgbẹ̀rún méjì kalẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta súnmọ̀ sọ́ra tí amúsàtà ń bọ̀ ya ó tún sọ ẹgbẹ̀rún méjì kalẹ̀ ẹgbẹ̀rún márùn-ún ẹ bá wọn bá ní kí fi sọ. olúwa mi ń dá síbi ìlú ẹyin mọ́mìnì tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ lọ́lọ́wọ́ tí wọ́n ń lọ. bàbá àtàkù bẹ́ẹ̀ sì báyọ̀ ọlọ́run látàkù láhà ní mọ̀hálà sátì ẹ mẹ́yà pa àṣẹ ìdáná yìí bá parí láṣẹ lójú ogun ní ẹ tẹ̀lé o ẹ pa rẹ o ọlọ́run bẹ́ẹ̀ wá ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ látọ̀mọ́ra tẹ́ ẹ sì ọlọ́run tẹ́ ẹ pa àṣẹ òjíṣẹ́ tó ayé àlùmíṣìrì fún náà àwọn ọ̀sẹ̀ báyìí tí wọ́n tún wá gba yín ní kọ̀ọ̀rì mímọ́ ní kíákíá dókítà mi tí wọ́n tún wá gba yín. ọlọ́nà kan náà ọba yín ó tún ṣàlékún fún yín tó sọ ìhámsá sí aláàfin nínú ẹjọ́ náírà ìdájọ́ ìmọ̀sáàrùn ọlọ́run tún wá sọ ẹgbẹ̀rún méjì kalẹ̀ wọ́n wà á di ẹgbẹ̀rún márùn-ún náà mọ̀ ní ìbámusáró wọ́n dẹ́ àwọn ọmọ akẹ́ ọmọ káwọ ọ̀rá ìgbà káwọ bàtí ìyẹn àwọn ọmọ káwọ dáadáa bàtí bí kúrò ha sáà lọ́rùn ha ni wà nílùú ha dalé lọ gbàgbọ́ àwọn ayọ̀ ní fẹ́sùn ó ó lè. Ọba ní fẹ́sùn yóò lè tọ́gbọ́. Ìgbà ń fẹ́ kí wọ́n fẹ́ sọ ìfẹ́sùn yóò lè jẹ Ìgbà bá sì lè gbọ́. àwọn àgbà àtijọ́, ọ̀nà ni ó ti ń gíláàsì. Kí ń mú gíláàsì lọ́pọ̀ ọ̀kan ní ti ojú. onye onye onye òṣìṣẹ́ ebe níbi ọ̀dọ̀ ní irú rẹ̀ wọ́n lọ wá ó lè dọ́wọ́ gbogbo nǹkan dọ́wọ́ ole ka kéwú dọ́wọ́ ó ka o gbogbo àwọn tó ń fi ojú tó ń já sí ka kìnìún wọ́n ti lọ ọgbà ọwọ́ àti pé bá ti gbà kó rẹ ló wọ́n tó di ojú ayọ̀ lè tó yọ. olúwa ní aṣọ imúdídì si àbùkún si ni si tún ràn lọ́wọ́ ìhámúsá sí aláàfin pẹ̀lú àwọn ẹgbẹ̀rún márùn-ún nínú ẹni mọ́tà ìtàgé lùsọ́wù ìrìn náà tó ń ṣe àlùsórí wọ́n ní ìjọsìn wáyé wọ́n ní ọkẹ́ sọ̀rọ̀ wà yẹn wọ́n pè ní lùsọ́wù ìrìn náà wọ́n tọ́ sí àhá wọ́n ìgbé ní na àyè náà àìmọ̀ ayé ìrìn náà olùkọ́ ni wọ́n yẹ. wàá ń jọ́sà láwù àdàwù àdéhùn tọ́lọ́run bá wọn ṣe ó sì múṣẹ fún wọn ìyá ń kọ́ tàlá sínú àwọn gómìnà láàrín káàtì amọ̀lẹ́kà ni wọ́n bá wọn jagun aláhàílì ń bọ̀là sí amọ̀lẹ́kà náà gbọ́ ẹsẹ̀ wọ́n gbọ́ ẹwọ́n pé ni wọ́n tó ní tó ní láwọ̀ láwọ̀. nígbà tí àwọn ẹran ọ̀bà jẹ́ ẹyọ kan ó jẹ bíi mẹ́ta àlàkìní. ẹ ọyá ọwọ́ àwọn sùn dáwọ́ owó kó lò dáadáa wọ́n wá ní àléhìmú àlóhìmú. àwọn ẹlẹ́gàdá wí láwà ní lórí wọn. súnfúnù èèkó rí ní wà áóbílù funfun wà ń bẹ̀ kódà á yan a lò tán wọ́n ní àrísà ló há lẹ́yìn àtìkáàfù wọ́n ìṣọ́sí wọ́n sọ méjì ni o akẹ́wò wọ́n bá ní ní tiẹ̀ lákàáyé o. bá a bá sì ní ká tún bọ́ sínú súnà tó bá tún lọ wo àwọn àdíìsì ńláńlá wọ́n tí wọ́n kọ́ báyìí pé dàálà ṣúlù láàyè sọ́là màkátà wà ilé oṣù ọlọ́run ń báwa tún gba eléwọ̀n gbọ́ wọ́n tún fi hàn wípé ibi tí àwọn sàádé ti ní àwọn eré òjíṣẹ́ ńlá mọ̀ọ́mà lórí nígbàdí tí ń kírun wà lẹ́yìn mọ́ọ́mà láwà ní ìbẹ́ nílẹ̀ àtọ́kàn láwà ní mẹ́ta kó bẹ́ẹ̀ ni. yọ̀ọ́lì ah, yọ̀ọ́lì ó tún sọ anábì kì í yan nìkan níṣẹ́ àti tó mú ilá wà ní tó bá fẹ́ yan nìkan pé lọ́ọ́ jẹ́ ajẹ́lẹ̀ nìkan báyìí ní ìṣòro ilá wà ní. àmì ìlọ rẹ̀ ó ní ní bí sí ó ní pé sí kí àtọ̀là

èèwọ̀ lọ èèwọ̀ ni ó lo súnà nínú gbogbo àwọn àṣà tó tẹra mọ́ súnà tọ́lọ́wọ̀n sọ ní kọrin ẹ̀wọ̀n wọn ẹ̀wọ̀n ìmọ̀ràn bá nípa mọ́rùn màlìkì mọ́rùn màlìkì ní máa ń wí alásùnkú àdúrà ló jókòó ànàkú gbogbo ọlọ́run. lórí sọ̀rọ̀ lẹ́yìn ọ̀bá tó dènà wọn náà wo àwọn àfáàtì lóko ládùúgbò wa wọ́n lo súnà mi amúlọ́dọ̀ àfáà wa náà náà bá ní fẹ́ wọn nígbà yìí lásìkò wọn àbí abáwọn nìkan ẹ wá tún wọ́n bàdàn bàbá wa èèwọ̀ ló lo súnà tọ́lọ́wọ̀ sọ ló kọrin ó kọrin wa náà gbìyànjú àlùbáríkà wà ń bẹ ní ká tẹ̀lé gbogbo òṣèṣẹ́ ànábì náà mọ̀. àgùránù ni a wá ń tún lọ olúwa ní ní wọ́tàtà kú tún يمددكم ربكم بأمسة آلاف من الملائكة مساومين ìbáraẹ̀ nílẹ̀ ìlú wọ́n ṣàlùsọ ní wọ́n wọ́n dáwà nínú jẹ́bẹ́. ọlọ́wọ́ á ní wà máa jẹ́ ọláwọ́ lọ́hùn ọlọ́wọ́ nírànlọ́wọ́ tá a ṣe àṣàdédé ṣe lọ́sàn ilé ọ̀bùsùn rálà fún àfidèyí nínú ni. nígbà tí wọ́n ṣe dáhùn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan mẹ́lẹ̀ kọ́ sọ̀kalẹ̀ ẹgbẹ̀rún méjì nínú ẹgbẹ̀rún méjì sápẹ́ ogun ayé ni àbí àwọn kan àwọn bàbá kóra àgbà àwọn mọ̀lẹ́kà ń dé ọba nílẹ̀ àkọọ́lẹ̀ wọ́n ní wàgá mẹ́sìlmọ̀ láàyè kátó látọ́rí kò kéfà sí àjánu yìí nà. nígbà mọ̀lẹ́kà ń dé wọ́n ní látọ́rí kò wọ́n kọ́ lọ bá wọ́n ní

bọ́lá ń sọ̀rọ̀ wọn nínú ṣúrátì yáṣù. àwọn èèyàn àbíbò nàìjíríà rí ń lọ pa wọ́n rẹ́ ọlọ́run ní ni. àwọn èèyàn bá káwá lóògùn ọmọlẹ́ka wà kíláàsì ṣe ẹ lóògùn ọmọlẹ́ka. àtúnyẹ̀ ẹ̀sùn ọmọlẹ́ka kalẹ̀. ọlọ́run ní kí jìbìrì nìkan yọjú lọ́fíìsì lókè. ó ń ṣe fáyà. gbọ́n wọ́n gbẹ. ní ẹgbẹ̀rún ní ẹgbẹ̀rún lọ́nà sì gbẹ wọn ètí mú oúnjẹ lẹ́nu báyìí lẹ́ náà lọ wà èdò ń tún ọjọ́ káàárọ̀ olè náà lọ wà àwọn olóyìn náà ń kíra wọn ìlẹ́ oníwọ́n fẹ́ bọ́wọ́ ilẹ̀ náà àti pé kọ́kàn yín ó lè balẹ̀ pé àwa la àrùn bí ìfẹ́. ó máa sí ọ̀dọ̀ ọlọ́run ló wà. a gbọ́ ilé sí náà ó pàtàkì ìlà. Thank you. láti orí ọmọ ẹni wa bọ́ọ̀lù náà ti rú ọ̀rẹ́dẹ̀ ní ìyàwó olùkọ́ ayé ní ìlà ìyá ẹni náà pẹ̀ ẹni náà kọ́ nínú ìbéèrè wàá lọ sí lẹ́sìn ìwádìí sọ̀rọ̀ yìí. máa retí ẹ̀. Nípa báyìí, àgbàdo aláwọ̀ wa ń sọ fún wa, wọ́n lè tẹ̀ máa yí pé obìnrin ọlọ́run fẹ́ sí ìfẹ̀rọ̀ nípa àga kí láti ìgbàwọ́ sí àti ìlówó àwọn èèyàn. Yóò ta fẹ́ sí omi pé ó yọ àìsí ẹ̀ kò jẹ́ pé kọ́kùnrin kan láti yọ̀ ọ́ fún àgbáyé wọn ní àǹfààní àti láti fi owó sí láti yọ owó ọ̀rọ̀ sí ìtàn kan kò ní sí ìlẹ̀ wọn tàbí fún ìjọba ìlú ẹ̀rọ lọ́wọ́ ẹ̀jẹ̀ àìkáwọ́ sí o. Nígbà àwọn tí yóò fi ọ̀dọ̀ sí ìlú ẹ̀jẹ̀ ìjọba tó tọ́ fún yóò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àtàkì wa wọn gbogbo ayé yẹ àlọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹni náà tó lè sọ lẹ́yìn tí wọ́n máa bá sí ìyá ta nílùú àríwú rẹ̀ o. Ọlọ́run àgbẹ̀ ni ẹ kó máa lọ́dọ̀ lọ́ ọlọ́run àlọ́ Àwọn ọmọ ẹ̀ náà ha ní ìná.